الرحمن الرحيم gẹ́gẹ́ prof ṣe sọ bí dr nẹ́ẹ̀bì tí wọ́n ṣe parí ọ̀rọ̀ yẹn náà ni ọ̀dà nípa pé àwọn tó ń ṣe okùnfà indoctrination ní àwùjọ so indoctrination ò ní sí kò ní yé máa ṣẹlẹ̀ kò ṣẹ̀ṣẹ̀ máa ṣẹlẹ̀ kò sì ní yé máa ṣẹlẹ̀ sànàbí sallallahu alayhi wa sallam nǹkan ogun kan ọdẹ wa bá ọwọ́ apin láàrin àwọn sàbẹ ẹnìkan wa bá ọsọ yìí pé hadi qisma ma yuradu biha wajhullah ntí ànáfíà ntí yóò jẹ pínpín yìí ojú rí ọlọ́run kọ́ ni wọ́n fi pín ilé ẹ̀sìn ọlọ́run sallallahu alayhi wa sallam sọ yìí pé tí ẹnìkan bá ń bẹ lórí ilẹ̀ tí ò ṣe déédéé tẹ̀mí ní ṣe déédéé sallallahu alayhi wa sallam àwọn sọsọ àwọn atọ́ka sí pé inú àrọmọdọ́mọ eléyìí àwọn èèyàn kan jáde tọ́jà yìí pé wọ́n máa jáde fún inú islam bí ìgbà téèyàn ta ọfà tọ́jà yìí kò ń bí ọrùn so títúmọ̀ sí pé láti àsìkò àní sọ̀tàn náà ló bẹ̀rẹ̀ kò sì ní yé máa bẹ̀rẹ̀ kò sì lópin àní sọ̀tàn ti sọ tàwa lọ́dọ́gbó lórí pé innal islam bada ghariban wa sayaudu ghariban kama bada fatuba lil ghuraba alladhina yuslihuna ìsìláàmù bẹ̀rẹ̀ pẹ̀lú pé ó jẹ́ àjòjì yóò tún padà wá di àjòjì táwọn èèyàn mọ̀ sọ pé ntọ́ba jẹ́ súnà ni wọ́n mọ̀ pé bídà ntọ́jẹ́ bídà ni wọ́n mọ̀ pé súnà ṣùgbọ́n kí àlùjánnà kọ́ máa bẹ fún àwọn tí wọ́n ń ṣe àtúnṣe nítorí àwọn èèyàn ti bàjẹ́ nu súnà mi so kọlọ́n kọjá káà náà wà nù wọn àti wà nù wọn ọlọ́mọ mu àpò mẹ́ so lórí títí àtúnṣe lórí sínú àwọn sàlám iná ẹ̀ ní ta àfi jókòó àti sọ́sọ́ àti sọ àdéhùn kan pé láti kó mo sá àìlà aláṣẹra rẹ̀ náà òpin ayé òní tì dé àfi lórí àwọn èèyàn tó gbọ́ àwọn burú jù náà dà àti sàlám ti sọ ọ sàlàyé oríṣiríṣi fún nípa tá rí ìmọ̀sá fẹ́ ló bẹ̀ ni wípé ìkọjá àlà indoctrination tí ò lè lópin ni ìtàwọn èèyàn kan sì wà fún nìyẹn sheikh wa sọ àwọn míì bẹ tó jẹ́ pé ọwẹ́ àlè sọ́nù àwùjọ yìí ó ti wà nú àwọn tíra àwọn kan bẹ sọ́yìn pé orientalist ni wọ́n wọ́n ìṣe muslim wọ́n ti criticize everything ní islam quran látòkè délẹ̀ wọ́n criticize sunna látòkè délẹ̀ wọ́n criticize tarikhul islami islamic history wọ́n criticize látòkè délẹ̀ tọ́yẹ́fẹ́ lomi tí ọba ní ìgbàgbọ́ sọ́dọ̀ ọ̀dọ́ wa ń kàrá yìí ọ̀ ah sóòsì ìgbàgbọ́ òdodo báyìí so àwọn èèyàn kan wá ń bẹ fẹ́ pẹ̀lú sọ́fíìsì báyẹn ni wọ́n ń kà fẹ́ pé yọ ọmọ fa wàhálà nínú ọpọlọ àwọn ọ̀dọ́ so inú tó sì máa ń fa náà ni pé àìmọ̀ kan bí sèkú wa ti sọ ìmọ̀ lu ọpọlọ lásán bẹ́ẹ̀ ni àwọn èèyàn kan bẹ fẹ́ pé wọ́n nífẹ̀ẹ́ sìn wọ́n fẹ́ ṣe é ṣùgbọ́n torí àìmọ̀ kan ti bẹ fún wọn wọ́n tún ṣe nǹkan míì kọ̀mẹ́sìn ọlọ́run sì sọ fún wa wa àwọn tí wọn fi páàdì náà àwọn christian tí wọn làwọn ò ní lóbìn nítorí òun ò ní lọ́kọ ọlọ́run ní àwọn wọn dá alẹ láàrin ara wọn àwọn ọlọ́run àti ilé wọn lórí bẹ́ẹ̀ àkọfún bẹ́ẹ̀ ṣùgbọ́n náà nínú àwọn mùsùlùmí tí wọn kàn wo nǹkan fi gbé ayélujára ah, náà dà ẹjẹ àmọ́ sí lọ ntí yóò sọ fún problem yẹn náà ní ti dr náà ibi ti sọ nípa pé ìmọ̀ tó jí lò nípa islam nínú tó fún wọn tó parí pé àwọn èèyàn bẹ́ẹ̀ ní àwùjọ wa afẹ́ akọ ọjọ́ mọ́ islam ni kò jẹ́ islam ni wọ́n ní personal desire wọ́n ní tí wọ́n fẹ́ wọ́n ní pursuit wọ́n ní tí wọ́n wá ẹlòmí owó ni ẹlòmí òṣèlú ni ẹlòmí èkó ni lóríṣiríṣi sábà tí wọ́n á sáfá bẹ́ẹ̀ sì wọ́n á mọ influence ẹ̀sìn yẹn kó fi lè bàjẹ́ pé tí wà yẹn wọ́n lè achieve it so inú tó máa ń fa ìtọ́jú indoctrination nìyẹn so àwọn mi bẹ̀rẹ̀ pé wọ́n máa follow ẹlòmíì nítorí pé ìmọ̀ ò tó nínú solution náà ni wọ́n ti suggest fún wa ìgbésẹ̀ àkọ́kọ́ ni pé ìmọ̀ tèmi gángan kábíra wa léèrè ẹnìkọ̀ọ̀kan ní mùsùlùmí kó bẹ̀rẹ̀ léèrè pé ìmọ̀ tèmi gángan ṣé mo ti ní mà tí ó mú àìmọ̀kan kó wájú mi ìmọ̀ èyí yìí pín ọlọ́run sọ fún àlejò sọ́lá yìí pé wà kó rọ́bì zédi ní ìlmà so ká máa ṣe wádìí lórí ìmọ̀ ká máa dùn kalẹ̀ lásán Quran wọ́n ti tu sí oríṣiríṣi èdè English wà bẹ́ẹ̀ Yorùbá wà bẹ́ẹ̀ àbúrò ìmọ̀ Mikael ó sì translate kan tó dájú ó tún fi ó tún fi ọmọ sí ó tún wọ àmì ó tún wọ fún wa sùúrù yẹn ká máa kà ìtọ́ bá lójú ká máa gbé sí àwọn aṣíwájú wa láti pè kí wọ́n mọ̀ lẹ́yìn ìgbà náà tí n bá nímọ̀ káfi kọ́ọ̀yàn ojúṣe mùsùlùmí ni ó kéré jù ní ọmọ rẹ ó ṣe ọmọ rẹ lọ́kọ́ ní fatiha gbogbo ẹni tí bá ń kọ táyé ikú ń bẹ ọmọ ìgbàládá lórí wọn ìjẹ́ tí wọn náà mọ̀ sófin kọ́ọ̀yàn ẹlẹ́ẹ̀kẹta kásì ìpèpè yàtọ̀ sí ìkọ́ọ̀yàn ní nǹkan lásán kásì dáwà tọ́jú dáwà ìsìlámíyà kọ́mọ fọ́nká káde mọ̀ sọ́ńsọ̀ owó tá a bá ná sórí ẹ̀ kò gbé láíláí gbogbo tá à ń ṣe ní ìsìtọ́ bá pé inú rẹ́díò ló ti ń jáde ẹ̀wòrán millions of people tí ó gbọ́ ẹ̀wòrú ládàtàgbà lórí ẹ̀ ṣùkọ́lọ̀ kọ́ máa ṣe rọrùn fún wa èyí tó jẹ́ parí ẹ̀ òun náà ní pé kí àwọn ẹgbẹ́ Islam kọ́ máa wà nírú inú àwùjọ tá a wà yìí àwọn kọ́ńtì mi bẹ fẹ́ pé wọ́n ń kíta fún Islam irú Saudi Arabia gọ́ọ̀mẹ̀ntì mọ̀ ń kíta fún Islam nínú ilé àti níta wọ́n sẹ́ni billions of dollars wọ́n ti ní wọ́n ti ní eh, bọ́jẹ̀tì fún lọ́dọọdún ni fún Islam níta Islam nínú ilé irú àwọn yẹn wọ́n ti take decision ti àwọn ọ̀fẹ́ bẹ́ẹ̀ kọ́ máa jẹ́ pé wọ́n di pressure group lọ́jọ́ iwájú tí wọ́n tí wọ́n tí wọ́n tẹ̀ ìjọba rẹ̀ ṣùgbọ́n ní àwùjọ tá a jọ wà tí ò sí pé ìjọba ní kíta fún Islam káwọn ẹgbẹ́ ọmọ dìpọ̀ mọ́ra wọn káwọn ọmọ dìpọ̀ mọ́ra wọn ẹni tó bá sọ olóko kò sí wọn bẹ́ẹ̀ ẹni tí ò bá sọ olóko kò sí wọn bẹ́ẹ̀ kó sàmọ́ jẹ́ pé kálukú òun ṣiṣẹ́ ọlọ́run lọ kọ́lọ́n kọ́mọ